إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك مسلكه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته lẹ́gbà tí a sọ pé fún ọlọ́run bá wa bá aláàmù oníkẹ́ ọba tó sọ pé ọpa wá látàlẹ́ àná sì lónìí òwúrọ̀ yìí ní ọrọ̀rùn ọlọ́run bó jí sórí àárẹ̀ kò sì jí wa sórí ìbànújẹ́ abẹ́lọ́hùn gbogbo bí aṣíwájú lówùrọ̀ yìí náà gbogbo ohun tí a bá máa gbèsè lónìí kọ́lọ́mbà kójọ bọ́ sí ààyè ìyọ́nà ọlọ́run bàbá lẹ́kẹ́ọ́lá kọ́lọ́mbà kó má jọ bọ́ síbi ààyè ìbínú rẹ̀ bákan náà gbogbo yóò tí ọlọ́run bàbá lẹ́kẹ́ọ́lá bá ń ti wà lọ lónìí kójọ jẹ́ pé ìbùjẹ́ ìjẹ́ orí ìrẹ́fẹ́ nìkọ̀ọ̀kan wa ni wọ́n má jọ jẹ́ sábàbí ìbùjẹ́ ìjẹ́ orí ìbú wa a máa tún tẹ̀síwájú lórí àwọn ọ̀nà èyí tí a lè gbà há Al-Qur'ān ẹlẹ́ẹ̀kẹwàá òun ni a dé ní ìjẹjọ ó tó di pé àfáà yà lọ lọ síbi tí ṣẹ̀tọ́n ti máa ń gbà mú ọmọ ẹ̀dẹ́ ènìyàn nígbà tó bá fẹ́ mú yàn ìyẹn ọ̀nà mẹ́fà ni máa ń gbà mú ni ṣé àfáà ṣàlàyé ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà náà pé ìmọ̀ ogun papọ̀ mọ́ ọlọ́run bá ọkọ̀ máa ń gbé fún mọ̀lẹ́bí ádámà pé kó jẹ́ aláìmoore sọ́lọ́run kó máa sìn lọ́run kó máa sìn nǹkan míì tó bá rí pé ọmọ ànẹ́bí ádámà bọ́ ń bẹ̀ kò sí nǹkan míì lẹ́yìn ọlọ́run kò ní fi lọ́run lẹ́wọ̀ ijó tún sẹ́rí lọ náà ni pé yóò wá gbé àwọn àdádálẹ̀ yóò gbèsè nígbà ẹni pé ohun tí wọ́n rẹ nínú ìjọsìn ni ó mọra sí kókóókó èyí tó wá jẹ́ pé wọ́n rìn gan nínú ìjọsìn yóò rò lójú àti ṣe kò tiẹ̀ polongo ẹ̀ rárá ṣùgbọ́n àwọn èyí tí wọ́n wá ran òun ni ó múra sí gan-an tó lápèjúwe ó lè jẹ́ pé ó lè hun nẹ́fìlà fáwọn èèyàn pé káwọn èèyàn máa wá kí wọ́n máa ń yan nẹ́fìlà láàárọ̀ sẹ́ńdè tí ó sì sọ àwọn àdìsí tí ó lọ ṣe àgbélẹ̀rọ àdìsí sọ́dọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam yóò sọ pé ní yóò tó bá yan nẹ́fìlà rákà méjì áà ọ̀tá ò tún gba mọ́ láíláí tí ó ìwọ́nú yìí tí ó ìwọ́nú lẹ̀ yìí pẹ̀sùn wọn ó polongo rẹ̀ ẹni tí ọ̀wá mọ́sálásí ni ó dìde gbogbo àwọn èèyàn ni wọ́n wá kí ní fúlà náà ṣùgbọ́n àwọn ìran wákàtí márààrún èyí tó yẹ kó kí gbàjarì sí fáwọn èèyàn òun gan fúnra rẹ̀ ó lè má kí tàbí kó tiẹ̀ má kí lákòókò rẹ̀ tàbí kó tiẹ̀ jẹ́ nìkan tí wọ́n máa jẹun pọ̀ ṣùgbọ́n nẹ́fìlà èyí tó bá hun fún àwọn èèyàn yóò múra sí gan-an bẹ́ẹ̀ ni gbogbo ohun tó jẹ mọ́ àdádálẹ̀ tó rí lọ pátápátá gbogbo àwọn tó máa ń ṣe mọ́lúdù nàbí yóò lápèjúwe òṣòwọ́n jẹ́ nìkan tó yẹ pé wọ́n bá fi sí aago mọ́kànlá alẹ́ da aago mẹ́rin ìdájí wọ́n pera wọn sí wọ́n yọ sọlé lórí wọ́n sì múra sí kókókó tí wọ́n sì máa pa àwọn èèyàn lórí rẹ̀ pé a sí ilé o a gbọ́dọ̀ sí mọ́lúdù nàbí yìí ni o a gbọ́dọ̀ jójó tì wá lórí rẹ̀ o àwọn tí wọ́n láwọn tí wọ́n sí èèyàn wọn nífẹ̀ẹ́ ànẹ́bí ni o ṣùgbọ́n gbogbo bó ṣe múra sí tó yìí ẹjọ́ di ìgbà tí ààwẹ̀ bá kù mẹ́wàá tí ó fi parí èyí tí wọ́n ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí kìyàmù láì ṣe pé láti alẹ́ ni ó ti gbé ìgbà tí àìsàárò fífẹ́ tó bẹ̀rẹ̀ sí a máa gbọ́ tí ó máa sọ pé eh, bàbá kí ń lé wa ní ọlọ́run ọgbà yá ń kíbọ̀ náà tẹ́lẹ̀ náà pé bákẹ́lá sí ń kíbọ̀ òní yọ ọ̀rọ̀ lójú láti jẹ́ kókó ṣe tó sì jẹ́ pé lẹ́yìn nìyí ìsìláàmù rẹkọmẹ́ndì òun èyí tó wá múra sí gbogbogbò yẹn ìsìláàmù àwọn ẹni iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ohun tó jẹ mọ́ àwọn àdádálẹ̀ bó ṣe wá rí lọ pátápátá ni gbogbo ohun tí bá ti jẹ mọ́ àdádálẹ̀ nú ẹ̀sìn tọ́nà ń bẹ́ẹ̀ ti jẹ́ pé kíṣà ìtọ́nà orí ó ń tọ̀hún mú àdádálẹ̀ ni ó wá múra sí tó múra sí gan gbogbo ẹni tí ó fẹ́ jẹ́ ó èpè ni wọ́n máa wọ̀n wọ́n ṣùgbọ́n ìtọ́wá ìjọsìn ẹ rí i pé yọ ya ọ̀lẹ́ ń bẹ̀ pátápátá ni yọ ìyà ọ̀lẹ́ ń bẹ̀ rárá ń lápèjúwe àwọn tó yẹ pé sunday fi hàn lè má dé kí wọ́n má lọ bí àsàlátù wọ́n lọ bí àsàlátù lójọ sunday sunday yọ yọ sọ ṣùgbọ́n lóòjọ́ júmọ́ à ah, tó yẹ kó lọ júmọ́ ẹ rí i pé tí ọba lọ gan kò ní tètè dọ́hùn ṣùgbọ́n tó wáyé pé bóyá sunday ni ó lè jẹ́ pé òun ni ó gbálẹ̀ àsàlátù òun ni ó gbálẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀ tó máa rí i pé bẹ́ẹ̀ ni bó tó máa ṣe ládùúà pé ẹ ọlọ́run bá ti fi àsàlátù bó ti fi rọ̀ lọ́rùn ó fi òun náà ó fi rọ̀ lọ́rùn ó fi òun wákàtí mara àrùn ó fi náà rọ̀ lọ́rùn tó ìjẹ́ pé àsàlátù ní yìí àmọ̀gbà tó bẹ̀rẹ̀ gbogbo ohun tí ń tá ní àsàlátù táwọn yẹn ń ṣe yìí ó dé bá wa láyé mi bá a sì jọmọ kékeré pátápátá yìí gbogbo àsàlátù lórílẹ̀-èdè nàìjíríà ọ̀tayọ 1993 nínú ẹ̀ lọ́bẹ̀rẹ̀ rẹ̀ kò sí ohun àwọn àwọn ọ̀kẹ́ ni wọ́n gbé dé tí wọ́n sì fi mọ́sálásí central mosque Ìkẹjà tí wọ́n fi ṣe ìbẹ̀rẹ̀ rẹ̀ tó fi wádìí kọ́ padà gbáyé gboko lónìí tó wá fẹ́ jẹ́ pé ó fẹ́ má sí mọ́sálásí kan ládùúgbò láwọn àdúgbò mi tàbáwọn ọdún mi tí ò ní sẹ́ni tí wọ́n máa sọ̀sọ̀ látò fún wọn bẹ̀ láàárọ̀ tó sì pé bàbá gbogbo ohun tí ń bẹ náà sàlátù yìí náà èèyàn fẹ́ rí pé ohun tá à ń pè ní ìlànà sùfíyà tọ́wọ́ jẹ́ mọ̀hánsírọ̀ tó jẹ́ ti ìgbàlódé inú ẹ̀ làwọn èèyàn mú dé fáwọn èèyàn àdádálẹ̀ bó ṣe rí ni tí ṣàìtàn bá torí pé á ẹ̀mí yìí bọ́ ọ̀rá dádálẹ̀ sí gbogbo ògbà nísà máa ń sọ pé súnà ni o súnà ni o súnà níbi ni ó lékè o gbogbo tó wá fẹ́ dáwọ́ lé báyìí lọ́mọ abẹ́ ìfẹ́ dákùn sí súnà ni tí ọba ẹgbẹ́ súnà kì í wulẹ̀ bá ṣe é ìlọ́gbó ń tẹ̀yìn tó jẹmọ́ súnà nẹ́bì sallallahu alaihi wasallam ohun tó kù tí ó gbé nígbà fún náà ni àwọn ẹ̀ṣẹ̀ yóò wá sẹ́rí lọ bí àwọn ẹ̀ṣẹ̀ láńlá àwọn ẹ̀ṣẹ̀ kabitikabiti bẹ́ẹ̀ ni ó gbé lọ àwọn ẹ̀ṣẹ̀ kabitikabiti yìí onírìn àárín wa ni wọ́n ń bẹ́ẹ̀nù rẹ̀ tó ṣe pé ó nípọn ń sì ń bẹ́ẹ̀nù rẹ̀ tó ṣe pé ìgbésẹ̀ ni ó jẹ́ padà nípa nínú àwọn ẹ̀ṣẹ̀ kabitikabiti òun náà ní kéèyàn máa jowó ìléwà nínú àwọn ẹ̀ṣẹ̀ hẹrìmọ̀ hẹrìmọ̀ òun ní kéèyàn máa ṣàgbèrè wà nínú àwọn ẹ̀ṣẹ̀ kàǹkàkàǹkà òun ní kéèyàn máa jalè wà ó dànù àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi òun náà ní kéèyàn máa rẹ àwọn ọmọ èèyàn jẹ ní tó gbogbo ìgbà tí wọ́n bá ti gbéṣẹ́ fún yàn báyìí èèyàn fọlọ́wọ́n bá búra fún wọn téèyàn sì gbà wọn pẹ̀lú owó tí wọ́n fẹ́ gbé fún yàn téèyàn gbà wọn lọ́nà rẹ̀ wọ́n máa lé òpin èsì dáadáa fáwọn ẹni tó ìjẹ́pin ẹ̀sì sí wọn láburú nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá lọ́wà tó bá tún ti pèsè ìtọ́nu rí bí ah, ẹni yìí bọ́ ìyẹn máa rí àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá pọ̀ máa kó bẹ́ẹ̀ ọ̀sàgbèrè bẹ́ẹ̀ ni ọ̀jálè bẹ́ẹ̀ ni ọ̀mútí bẹ́ẹ̀ ni ògbówó gbọ́múlé láńtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀ṣẹ̀ kàǹkàkàǹkà ó di pé kó gbé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kó gbé kọ́ ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ pé ìyẹn máa ń fẹ́ fojú jí ilé ò tí ì le ju eléyìí ní òtí ìlejú eléyìí ní òtí ìlejú gbogbo àwọn ẹsẹ̀ yìí ìdẹ̀síkámọ̀ àti ìrùbámọ̀ àìlẹ́ka ti sọ̀rọ̀ ibọ̀hà tá a bá sì kọ́ àwọn ẹsẹ̀ kéékèèké ìjọ òun ni ó padà jẹ́ pé ó pa olówó rẹ̀ run tí ó ṣàìtọ́n tọ́ba yá tọ́ba gbé ilé ìfòyìn nígbà tọ́wá jẹ́ pé àwọn ẹsẹ̀ kéékèèké tó jẹ́ nìkan tó pé kò ọlọ́run ò ní kó sí lọ tó nǹkan ìdí tá sọ pé tó nǹkan ni pé kò sí bórí ó ṣe mì kò sí bẹ́ẹ̀ yóò ṣe rìn tó yóò ní mì ṣùgbọ́n ṣàìtọ́n ibi tó ń pè lọ ni pé kí àwọn ẹ̀ṣẹ̀ yẹn kó di láńlá mọ́ lọ́wọ́ bó sì jẹ́ kéékèèké náà kò rí ṣe yọ gbé e lọ ìpele ẹlẹ́ẹ̀karùn-ún tó ìjẹ́ pé ìpele ẹlẹ́ẹ̀karùn-ún náà òun náà ni pé yóò jẹ́ bísí yóò bísí rẹ̀ ka àwọn nǹkan tó ṣe pé kò ní gba ládá lé lórí tó ipé tó bá ṣe kò sí ládá ń bẹ̀ bí ó ṣe kò sí jíyà bí àwọn kíni ìwé níbẹ̀ lè múra láti jẹ́ pé gbogbo ògbà ọba fẹ́ jáde láwà nínú ọwọ́ yóò sì wọ alùkíńbà kò sí ládá ń bẹ́ kò sì sẹ́sẹ̀ ń bi méjèèjì tá a sọ yìí bọ́wọ́ alùkíńbà ò ní ládá kankan tó gbà bó o sì gba láwà ló sì wé láwà ní kò sí ládá kankan ń bẹ̀ tó ikú sí ọlọ́run bá rẹ̀ kọ́mẹ́ǹdì ẹ̀ ládá báyìí ní ìbẹ̀ kò sí. ó ń tọ́ wọn wá bí sí ti ńlá bá ti gbọ́dọ̀ máa múra ní o èyí tí ṣàtọ́nù gbé kọ Yunusa nígbà Yunusa bàbá rẹ̀ kìlómítà five gbogbo ẹni bá ti wọbẹ̀ gbá yóò di ẹni tó di àfàlá tó di ńláwà ni tí ó sì máa wà lókè ń bá bẹ̀m̀bẹ̀ eléyìí kò ní ládá kẹkẹ nínú kò sì lẹ́sẹ̀ kankan so àtàwọn tó jẹ mọ́ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó ibi kò ní ládá nínú kò lẹ́sẹ̀ tọ́ba tó ti pé ṣàìtọ́ọ̀n kò rí ìyàn mú lórí eléyìí yóò wá bọ́ sí ìpele ẹlẹ́ẹ̀kẹfà ìpele ẹlẹ́ẹ̀kẹfà náà ni pé àwọn nǹkan tó bá yẹ pé òun náà dá o ṣùgbọ́n àwọn nǹkan tó tún dáa jù lọ ń bẹ wàá lè ṣe àwọn kan tó tún dáa jù lọ yẹn wọ́n tún rí pé òun náà dá iná ní ọmọ àlọ́ ní ọmọ àlọ́ ṣe wàá ṣàlàyé fún wa pé rákà méjì tó wà lẹ́yìn dọ́ọ̀ tàbí rákà mẹ́rin rákà méjì tó wà kákókè dọ́ọ̀ tàbí rákà mẹ́rin gbogbo àwọn eléyìí wọ́n dá àbàjẹ́ wọ́n ti dáa jù pé ẹni bí ọ̀wá ni mójútó yóò máa lọ sọ pé ẹjẹ́ kí sọ̀látù tẹ̀síbẹ́ẹ̀ sọ̀látù tẹ̀síbẹ́ẹ̀ ni ẹjẹ́ kí o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó ṣe pé a máa sọ pé òun náà tọ́ba tẹ̀ sọ́pọ́ dá o ṣùgbọ́n òye tó tún dáa jù lọ ń bẹ nínú àwọn nǹkan tó dáa àlékún tó àtúmọ̀ àlékún tó jẹ́lẹ̀ kọkànlá òun náà ni pé fi bidayatil hifz làbúdà min al-muraja'a ala yadi mujid li tilawati al-Qur'an aw al-mushaf al-mu'allimi tábà jẹ́ nìkan tí ipa fẹ́ bẹ̀rẹ̀ sí hálù Qur'an kò sí ni o a máa ṣe muraja'a ìyẹn yìí tá a ti há sẹ́yìn a máa tún gbéyẹ̀wò a máa tún gbéyẹ̀wò a máa tún gbéyẹ̀wò pàápàá jùlọ ká tún máa lọ kà lódìdí fún sàáfẹ́ sí mọ̀rọ́jà yẹn fẹ́ni tó bá mọ àlùkọ̀ hàn lè dáadáa ká máa lọ kà fún wọn pé ẹ dákun mo fẹ́ wá kà tó fún sí láti fún yín nínú ẹlẹ́bí dáyà ìlànà ìlànà lápèjúwe tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ téèyàn bá rẹni téèyàn máa lọ kà fún báyìí kéèyàn wá mọ́sáfù èyí tó ṣe pé wọ́n máa fi mọ́sáàfù tí wọ́n gbé kalẹ̀ fún kọ́kọ́ yẹn lẹ́kọ̀ọ́ àwọn mọ́sáàfù yẹn ń bẹ bẹ́ẹ̀ lónìí wọ́n ṣàtò pé èyí tó bá jẹ́ mọ́jú ọ̀tọ̀ ní kọ́lọ́ọ̀dì tí wọ́n yẹ kọ́ èyí tó bá yẹ pé bóyá títí ọ̀bá mọ́jú lọ ìdájọ́ míì ni ọ̀tọ̀ ní kọ́lọ́ọ̀dì tí wọ́n gbé sí tí ó jẹ́ pé mọ́sáfù yẹn sá máa kọ́ yọ́ máa jẹ́ mọ́sáfù tí ń dá yẹn tí ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ bí yẹn sì máa lò pọ̀ hàn ní ká ẹ̀ẹ́mẹ́ ló lè yẹn ọ̀fà yóò gbé wá fún yẹn mọ́jú ti bí yóò ló ti kọ́ síbẹ̀ pé iye báyìí lè yẹn máa ń fà so bákan náà la tabda'u fi hifzil Qur'an illa ba'da ijadati tilawatihi èèyàn gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó yọ lóhun fẹ́ ha sóra tàbí àwọn àyà àti kẹ́ńdà lò Qur'an àyàfi kó ṣe pé èèyàn ti kọ́kọ́ mọ̀ ọ̀kadà àdá ó ti yọ lẹ́nu èèyàn torí pé tí ọba tí ìyọ̀tọ̀ ọlọ́wọ́ fẹ́ máa ha bí ṣe yọ yẹn náà ló ṣe ṣe ha sórí tọ́ba dìgbà tí yẹn bá ń kà èèyàn ní kà kó gún régé ṣùgbọ́n kọ́kọ́ kà kó gún régé náà kó tó di pé yóò wá máa hà sórí kẹ́nà àwọn tó jẹ́ ọ̀rẹ́ wa nígbà tá a fi ń ha lùkọ̀ hàn ní 2002 ẹni táwọn wí akálòlò ni tó bá sì pẹ́ sí pẹ́ẹ́pẹ́ akálòlò ó pe bàbá tó tọ̀ ń bá ha lùkọ̀ hàn èyí ó fẹ́ lè máa sùn fún gbàlọ́ àpapọ̀ àwọn tèmi ló sì dáńtọ́ yìí èmi lè bí o sì á múra sí báyìí tó bá bẹ̀rẹ̀ sí ha èyí ó fẹ́ lè wo pé ọlọ́run máa tóbi o sílé yóò sì rí kóra ní ha báyìí yóò sì máa só dédédé mọ́ra wọn yóò máa só dédédé mọ́ra wọn yóò máa só dédédé mọ́ra wọn nígbà tí padà jáde nípa pọ́ ha tẹ́ báyìí èyí tí ẹni mò kí ń kálù lọ rárá lápèjúwe tó bá fẹ́ kàwọ̀ náà zàhán àti ìwọ́dúkọ́ yóò kà pé bísímíláì ọ̀rọ̀ àmọ́ràn ọ̀rọ̀ ọ̀sìn lágbà pé bísímíláì ò ti wí wí wí ìyẹn ti di yá sórí wọ́n náà zàhán àti ìwọ́dúkọ́ والنازعات غرقا wọ́n dàmú gá tí gbogbo ara rẹ̀ máa bọ́ ọgbọ́n ṣùgbọ́n gbàjọ́ bá wí tẹ́ báyìí yóò kẹrì èyàn tí ẹni mọ̀ pé ń ká ló lòmọ̀ pé wọ́n náà ti ń rọrùn kọ́ ṣùgbọ́n wà tí bá ń ha lọ́wọ́ èyàn fẹ́ lè máa bá sun kú pé sì ṣe ẹ̀dá àdámọ́ tiẹ̀ ní pé tí ọba sọ̀rọ̀ yọ ká tí bá wà ń ha lùkọ́ àyàn náà lọ́wọ́ ìka lọ pọ̀ bẹ́ẹ̀ lọ pọ̀ bẹ́ẹ̀ gan ṣùgbọ́n yóò fẹ́ lè pè sílé yóò sì rí kàbá yìí ṣùgbọ́n tó bá padà ṣàṣeyọrí tán báyìí láhàúlà wọn láwọn fọwọ́ tẹ ìlànà ìlà gbogbo kíká lùlù yóò kó bẹ́ẹ̀ pátápátá tó jẹ́ pé yóò dùn gbọ́ létí sòtú jẹ́ pé ní tó jẹ́ olùkọ́ wá ń gbà yẹn gbogbo ìgbà ni máa ń ṣàdúrà fún ni máa ń ṣàdúrà fún torí pé sẹ́yìn bá fẹ́ mọ̀ pé áá ah, bóò lẹ́ni iṣẹ́ máa ń ṣe wàhálà tó ibi tí ò bá sí ìhà kẹ̀kẹ́ wàá sìn síwájú fún bóyá ká alágbájá ká láhàúlà ọ̀la ọkọ̀ àti ilẹ̀ ìlà fún èèyàn lèyàn sọ gbogbo tó ó ti tó so ẹni tá à ń wí àkálòlò ni ṣùgbọ́n tọ́ba ṣe é tán sí ní ọ̀rọ̀ ọ̀hún. bákan náà láti àtàkọ́ lọ sọ àmọ̀jà ìlẹ́sẹ̀tìlẹ̀ ulama kọ́ sọ̀tàn mọ̀jà ìlẹ́sẹ̀tìlẹ̀ Qur'an ilẹ̀ ilẹ̀ wọn bẹ̀rẹ̀ látàkọ̀láfánà àmọ̀jà ìlẹ́sẹ̀tìlẹ̀ ulama kọ́ sọ̀tàn mọ̀jà ìlẹ́sẹ̀tìlẹ̀ Qur'an ilẹ̀ ilẹ̀ wọn bẹ̀rẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ nìkan tó pé yọ́ kagara tàbí yọ́ kọlẹ̀ tàbí yọ́ fàsẹ́yìn kó níbi kí èèyàn máa jókòó ti ọ̀dọ̀ àwọn olùmọ̀ pàápàá jùlọ àwọn olùmọ̀ tí wọ́n máa lo kòránì ká àyàfi tí èèyàn bá kagara bóyá èèyàn ò rí ẹni tó mọ̀ àlùkòránì ká láwùjọ èèyàn tàbọ́nà rẹ̀ ti jì gan-an sí èèyàn owó tí èèyàn ti fi dọ́dọ̀ rẹ̀ ó jí èèyàn gbọ́dọ̀ jẹ́ nìkan tó pé yọ́ wà wàmí kìí لو وعدت من هذا المجلس بألف دينار هل كنت تختلف عنه gbogbo wa ni a fi máa sọ pé ẹni yìí kágara láti jẹ́ pé kó lè má lọ wọ́n ní pé á láti máa wá àwíjàre nǹkan tó jìnà ni o wọ́n ní pé tó bá yẹ pé bóyá tá a dé fi rí tó jẹ́ pé wọ́n ṣàlàyé nípa pé tó bẹ́ẹ̀ ti wá ọgbà one thousand dinar one thousand dinar yẹn la lè fi wé bíi ká pé ten million tètò ọbẹ̀ tí wá o ọgbà bíi alifi dinar one thousand dinar tó bá tẹ̀ fi gbé bíi hundred million tàbí ten million káwé bẹ́ẹ̀ irú owó yìí tọ́wájọ́ tó tí wọ́n bá ní kí ọwọ́ èèyàn gba owó èèyàn wá wò pé àá ìbò wá ní ìbàdàn wà sí nílé lọ́gbà ten million ojì ìbọ̀ wá tọ́bẹ̀ẹ́gbẹ̀ wá wò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ṣe kó mọ̀ pé àwíjàre tó fẹ́ mú wá nípa apọ́nà ìjì àjẹ́ pé kò jìnnà ẹ̀ o torí pé ohun tí ó gbà nínú pé kọ́lọ̀ jókòó ti àfà àtọmọ àlùkùránì nípa ó ju ten million lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n wọ̀lá kí náà sẹ́wọ̀n náà ṣe láàyè àlẹ́mọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀. àlebọ́dọ̀ láwùjọ ìyá ilẹ̀ ànẹ́síríkà àkẹ́ẹ̀kọ́ àwọlé mọ́ lábà mùsùlùmí. bákan náà àpèjúwe mi ta tó lè mú wá ni pé gbogbo ìgbà yóò tọ́ báyìí pé èyàn bá ń wò pé ah wọ́n pèyàn níbi àpèjẹ níbi àpèjẹ ọmọ tàbí níbi àpèjẹ ìyàwó èyàn wá jẹ́ nìkan tó fọ́ ọ́sáré lọ́ọ̀bẹ̀ èyí owó pọ́nẹ̀ jì bó o ti wo pé bẹ́ẹ̀ jì yẹn bẹ́ẹ̀ náà ló sì gbọ́dọ̀ wo pé ah ibi tí mo ti fẹ́ lọ kẹ́kọ̀ọ́ yìí ọ̀nà ẹ̀bẹ̀ jì kò gbọ́dọ̀ jí o nígbà tí yẹn bá ti jẹ pé tọ́wá wọn bá fẹ́ kú ń bẹ̀ tàbí wọ́n jẹ́ pé wọ́n fẹ́ sí ìyàwó ń bẹ̀ kò ní jì lójú èèyàn tọwọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn a máa lọ bí wòlímà ní stéètì míì kódà ìlú míì máa ń lọ Port Harcourt nítorí pé wọ́n ń ṣèyàwó ń bẹ̀ kò sí gẹ́gẹ́ sí lọ́mú bẹ́ẹ̀ ju pé wọ́n ń ṣèyàwó ń bẹ̀ ọlọ́mọ ṣèyàwó tẹ́ ń bọ̀ wálé padà tọ́nà èèyàn bá fi wá jì àjẹ́ pé tó bá yẹ pé bóyá Port Harcourt níbi tí pé yìí ó ti lọ wá ẹni tó mọ àlùkùrán nìka òun yóò jì ó wáyé ìdá mọ́rọ̀ bí májèlésì lè mọ̀ wálé àmọ̀dìbẹ́wà bí májèlésì élémẹ́ni wálé àmọ̀dìbẹ́wà àbára wọn kan tọ́wájú pé wọ́n máa ń lọ bí àkíkọ̀ yìí wọ́n sì máa ń lọ bí wọ̀límà wọ́n máa ń lọ bí àpèjẹ ọmọ tàbí àpèjẹ tìyàwó wọ́n máa ń yára ṣàṣà lọ ṣùgbọ́n tó bá ti di bí pé wọ́n bá pè wọ́n lọ síbi ààyè ìjókòó mà sí ni wọ́n ṣàfún ọ̀kámọ̀ yẹ̀kóòlù làhásán basiri gẹ́gẹ́ bí hasan basiri ṣe sọ pé àdúnyà kulluha dọ̀lẹ́ ilé ayé ìpátápátá gbogbo èèyàn yẹn òkùnkùn ní o illa majalisul ulama àyàfi àyè àwọn onímọ̀ nìkan iná lọ jẹ́ ìmọ́lẹ̀ ń bẹ àdúnyá kulluha dalamun illa majalisul ulama gbogbo ilé ayé pátápátá òkùnkùn ní bẹ́ńbẹ́ àyàfi àyè àwọn onímọ̀ torí pé tó bá débẹ̀ wọ́n sà máa tàn mọ́lẹ̀ sínú ọpọlọ rẹ ni wọ́n sà máa tàn mọ́lẹ̀ sínú ọpọlọ rẹ ni ohun tí ò yí yóò tún yí ọ sí i alayka bis sahibi alladhi yusahiduka ala dhikrillah yọ wá dájú ní o wá ọ̀rẹ́ ọ̀rẹ́ tí ó máa rìn rìn létí kí èèyàn máa rìn tí ọlọ́run bá gbogbo ìgbà torí pé wọlé dé tí ó lọ́ọ́hí àkẹ́rọ́r ọ̀rẹ́ tí ọlọ́run bá lọ ga jù ọ̀rẹ́ tí ọlọ́run bá ga jù wá farubi sọ̀díkì lẹ́dí yọ̀yìn inú kàálà tìláwà tí ló kún án fàyín nà kò ń gẹ̀rẹ̀ yàtọ̀ sí àwọn ọ̀rẹ́ gbogbo gbàjá yàgbẹ́ gbogbo gbàjá lọ gbogbo gbàjá ṣeré lọ díẹ̀ irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ akóbáni nìyẹn ọ̀rẹ́ tí ó ba yé èèyàn jẹ́ bákan náà ìdásọ̀ láìsá ọ̀rọ̀ ha imam tó bá ń kírun lẹ́yìn imam ọ̀kúńtà tá fadọlẹ̀ àyà tẹ̀lẹ́tì yẹtlóhà fi sọ̀láàt fàkíf mùsùlùmí àníláàmù sọ̀hìhà eléyìí ló gbọ́dọ̀ ti jẹ́ ìkìlọ̀ fún gbogbo ẹni tí bá ń hàlù kan lọ́wọ́ tí yẹn bá wà lẹ́yìn imam ó wá pé sóra tí máàmù yẹn ń kà wọ́ ha máa gbọ́ ohun tí ń kà ní ọmọ ṣàtúnṣe rẹ̀ o torí pé ọ̀pọ̀lọpọ̀ lè mọ́mù lápá jùlọ láwùjọ ti wà yìí ni wọn mọ àlùkùránì kàràbá fẹ́ẹ̀bí ní ó ṣàtúnṣe àwọn ọmọ lè mọ́mù mọ́mù ní kó lórí rákàkà torí pé kẹ́lẹ́mọ̀ kọ̀ọ̀kan lẹ́ẹ̀ máa ṣàtúnṣe rẹ̀ kẹ́lẹ́mọ̀ kọ̀ọ̀kan ní tí ó wá dáa fún tó ọba jẹ́ ti ń há àlùkùránì lọ́wọ́ ìwọ́ ti mọ̀ ọ́kà dáadáa nu ó wá jẹ́ sóra tó ti há ní ká ah! yóò máa jì sọ́fín o bí bá ṣe ń jì sọ́fín àkáà iná ẹ̀ ni wọ́n máa jì sọ́fìn àwọn òwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò wá da kọkẹ̀ máa gbọ́ má dòńdò kò fẹ́ ṣàtúnṣe rẹ̀ tó bá fẹ́ lóò fẹ́ ṣàtúnṣe rẹ̀ ń tọ́ ṣàtúnṣe pọ́ tó sì ní tí ó sì tí máa mú èèyàn ní rọ́nẹ̀ lọ gbogbo ìgbà tó bá ti fẹ́ kírun ní ọ̀kọ̀ọ̀kọ́ wo pé sí òsì lágbájá ń bẹ̀ torí kọ́ má bàa jẹ́ pé òun yóò dàbí ìtànà tó yóò sì máa rí ní ọ̀tá bí bẹ́ẹ̀ kéèyàn máa gbọ́ ohun tí ń kà kéèyàn má dùn nídùú kéèyàn máa ṣàtúnṣe àwùjọ tiwa yìí tiẹ̀ ní tí a bá dọ́dọ̀ àwọn tó dáhùn bàbá yẹn tán bá ń kírun ọlọ́fẹ́ ṣàtúnṣe láti bẹ̀rẹ̀ dópin àtúnṣe gbogbo ẹ̀ torí pé bí wọ́n ṣe máa kà á alámúnáṣẹ́rá lákà ẹgbẹ́ráka ọ̀rọ̀ àfáàná lákà ìgbẹ́ráka àlẹ́dí àǹkálà záraka ọ̀rọ̀ àfáàná lákà ìgbẹ́ráka àyínàmá àlẹ́ ṣe ìyóṣèrọ̀ ìnàmá bọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ náà ṣe máa ń ka gbogbo àyè méjèèjì mọ́ kọ inú iná mọ́ ni wọ́n máa ń ka wọn ò mọ̀ pé fa iná máa fa iná máa ní bẹ́ńbẹ́ ṣùgbọ́n pọ̀lọpọ̀ máa ka fa iná máa fa iná máa fa iná máa wọn ò ní pe àínú wọ́n máa fi mímu yẹn àínú yẹn wá fi fa alẹ́ mọ́dù fa iná máa fa iná máa alẹ́ usri yusra ṣèyí bá dọ́dọ̀ àwọn bàbá yẹn fa iná máa alẹ́ usri ìnàmá àlewósírì yósírọ fáyidá fàrágítà fáyísábù fáyidá ọ̀díkà fárígábù a fárígábù kọ́ o ọ̀gbùn kẹ́kẹ́ o báà yẹn wọ́n fún dọ́mà báà yẹn wọ́n tún suku ní wá o sùkúù ní sí mẹ́bẹ̀ tọ́wọ́ wọ́n bẹ̀ ẹgbẹ́ ọ̀jọ́ra wọn rárá bóòlù ẹ̀ tí awẹ́kọ̀ rẹ̀ ti rú màámu rẹ̀ yóò ta kọ́ máa gbọ́n tí ń kà lọ́jẹ́ jẹ́ ó sì rò kú kọ́ máa lọ lẹ́lẹ̀ yóò ṣe ó tọ̀ but ẹni tó bá kọ́ tó bá bẹ̀rẹ̀ ṣe hálò Qur'an yóò rẹ̀ rẹ̀ lẹ́ni tó ṣe pé ah gbogbo àwọn àwùjọ yìí ní orí tó lòdò àyàfi àwọn díẹ̀ tó rí pé ṣìṣì àwọn tó rí pé fánì wọn nu bíbẹ̀ ẹ̀kọ́ gbogbo mọ́sálásí ní ọmọ àsáfà àti kéwù gbogbo mọ́sálásí ní ọmọ àsáfà àti kéwù sèyí máa sábà ṣàlàyé ọ̀rọ̀ yìí ní gbogbo ìgbà bàbá bá ti dé báyìí báyìí gbọ́dọ̀ àti kọ́kọ́ hálò kúránì níyà two thousand and three àbí four ní ní kí èyí ṣe é nínú ọdún méjèèjì yẹn mọ́ sọ ọlọ́nà ìlàsí sábà máa ń ṣe èyí ti ká fún báyìí òun náà sì mọ́ṣáláṣí pé ó ní ààyè fún ẹlòmíràn ní ti fún apá kan wá ń bẹ inú àwọn afá kò kí jọjọ́ kí àbọ́jọ́ méjì náà lọ ẹjọ́ kí àbọ́jọ́ méjì mo ti fún lásùbà àjọ kan tá a fi parí ọjọ́ mẹ́wọ́ ẹ̀ wá ọ̀bọ̀ wájú mọ́ a tọ́ra ìṣẹ̀lẹ̀ sí àkùrá ìgbà ni ọwọ́ ka sóràtúlẹ̀ mọ̀tòfìfì àti sóràtúlẹ̀ fàjẹ̀ níraka alákọ̀ọ́kọ́ sóràtúlẹ̀ mọ̀tòfìfì akẹ́lẹ́ kejì sóràtúlẹ̀ fàjẹ̀ la hawla wala quwwata illa billah à ń sálámọ̀ báyìí mọ́ tó gbé mi wájú àá ah, mo máa yẹ̀yẹ́ àbáyọ ọgbọ́ ò kí mi ọmọ pé yẹ́ yẹ́ yìí ní ìmọ̀ pé tó gbogbo orí pé gbogbo ọkà fún apáta fáírà àfáàsì ni ha bí mo ṣe bẹ̀rẹ̀ sí da ọ̀rọ̀ lẹ́nu orí ṣe nǹkan gọ́rọ̀ á ní ìṣe nǹkan tó lè ọba rẹ̀ bá jà tọmọ pé gúlà láàlọ́mọ̀ tá ọ yẹjú mẹ́rin ọmọ arúgbó ìfúra máa sàpọ̀ ní sẹ́ẹ̀kì tó bẹ́ẹ̀ ní mo sọ̀rọ̀ sí yìí ní sí ó lé 1 million ó láti ṣàtúnṣe lè gẹ́gẹ́ lọ kéwù ìsí èlè rẹ̀ sí mo lè sọ̀rọ̀ sẹ́ni táwọn yìí wọ́n jẹ́ táwọn yìí ọ̀rọ̀ táwọn yìí ga mo sọ̀rọ̀ tẹ́ mo lọ jókòó báyọ̀ fẹ́ di bí ẹ̀yìn ìṣẹ́jú máa ń báyìí ọwọ́ dàbí kíṣà ìtọ́nà wá ó ti yẹyẹ nítorí yẹyẹ àbí káàrí ìwọ́n ló lùmọ̀ àárín wọn àbí ìwọ́n lọ́mọ ọ́ká bí kí ní ẹ̀sẹ̀ ń wá sẹ́ni mi padà yìí mo mà gbogbo mo mà sí sọ̀rọ̀ sẹ́ni ẹlẹ́ni ìfà ohun tí yẹn máa ń sùn tí yẹn bá jẹ́ pé yẹn bá kí oòrùn sọ láti ṣòro ìgbà oòrùn yọ tí oníntìká fún máa ń sùn láàárọ̀ oòrùn jọ ni fat àlá tí ńlá àlá pé ha mo ti bẹni ẹlẹ́ni ló kọjẹ́ lójú oorun ilẹ̀ ìgbádùn ó tún dalẹ́ mo tún sùn ìgbádùn tí ìsàfihàn okùn mo máa rògbò mo bá padà fáwọn ìṣẹ́ mo bá padà lọ gbé lálọ́ bí afá pé káfọ́ ọmọ bìnrin níkẹ́ sọ̀rọ̀ ní mi ìdí ẹ̀sọ́ tí ọ̀rọ̀ ti wáyé mo sáké sọ̀rọ̀ tẹ́ mo rí pé kí n bá sọ yìí ẹ̀ẹ́n mo ṣe bẹ́ẹ̀ afáìsọ̀gbà òdodo ni mo sọ òdodo mo sọ kódà kò sí rọ̀fẹ̀ kan bẹ́ẹ̀ òdodo ní tòótọ́ dẹ́ ṣùgbọ́n ń gbé kayé òdodo ayé yẹyẹ ni mo gbé sí báfa ẹ̀ ṣe gbà tó yọnu sí mi tó kò sí gbogbo kọ́tà tó mọ̀ ọ̀sẹ̀ tá a kà jẹ́jẹ́ ó wá fi dé pé bí sí kìí tún ṣe léyìn wọ́n ẹlòmí mi ń bọ́ bẹ̀tà ìkéwì tẹ́ èmi náà wá yí àrí kalẹ̀ wọ́n bá pè mí náà báyìí ah, ọwọ́ lọ sí jẹ́ pé ajẹ́ pé àníyàn mi mi ṣe yìí wọ́n á jẹ́ kí mi náà bọ́ wájú nígbà táwọn kí ni mo sáfẹ́ sọ pé kí wọ́n bá tẹ̀lé sí ká àlùkùnrin tó wá jẹ́ pé bóyá àlùkùnrin sì yẹn há yẹn kìí ṣe pé wọ́n ha fún yẹn bí àwọn ọmọ wa yìí kìí ṣe pé wọ́n ha fún yẹn ìwọ gẹ́gẹ́ lọ

ebi máa mọ̀ nìyẹn máa gbẹ́yìn bá tún agẹnú èmi ọ̀rẹ́ lẹ́ẹ̀kẹ́ lójú lè bọ́ wájú mọ́ tí mi rí yé o tó tọ̀ yọ bọ́ wájú rí tẹ́mọ́ sọ fún mi ti sàárà fún mi tó wà lẹ́yìn wà bọ́ wájú àwọn èèyàn tí ń sin bọ́ wájú kẹwàá gbẹ́yìn ti pọ̀ jù kẹ́yìn bẹ́ẹ̀ sì sọ̀tọ̀ là ní ẹ̀sìn lẹ́lẹ́ ní ẹ̀ka gbogbo yíyẹ ní orí rẹ̀ lè ká ọyá jẹ́ ń bọ́ wájú ṣàtọ́nà máa tí ìyẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn yẹ́ máa lọ gbé sẹ́mi wọn pé ẹ̀sìn ìgbìyànjẹ́ pọ̀ ìgbéraga ẹ̀ pọ̀ bàjẹ́ kódà wọn wà nìyẹn wọn láìkẹ́ torí ó jẹ́ pé nínú ẹ̀kọ́ òun ni pété yẹn bá ń ha lùpá ń lọ́wọ́ tẹ́ ẹ wá wà lẹ́yìn imam ohun tí wọ́n ń kà yẹn èèyàn ha kéèyàn dúdú pé kì í fẹ́ máa gbọ́ bàbá ti kíyèsí wa ní àwọn àwọn wa tá máa ń kí lásìkò ilé tó so àwọn tù láàbù là máa ń mọ kì í ti pé nǹkan kan tí yẹn bí ti lè yege ní lẹ́yìn tá a yẹn bẹ lẹ́yìn yẹn tó yege ẹ̀hún ah òtútù tó ti lè yege mọ́ bí ẹ̀bí ṣe lè páàsì bẹ̀ yẹn ìyẹn ti páàsì ìyẹn ti páàsì nítorí kùránì orí ìrùn sì níyì ó lè ju gbogbo kùránì yòókù lọ fọ́dọ̀ ó lè ju kùránì kọmpútíṣà lọ kùránì kọmpútíṣà ẹ bá ń ká abẹ́ ẹ̀yẹ́ bá fa abalẹ̀ fọ́dọ̀ ó lè gbé tọ́bí róga ọ̀fẹ́ mẹ́yẹ̀bọ̀ lápò orí bẹ̀ níbi torí ò tí wọ́n bá ráṣẹ́ ẹni ọ létí wọ́n ní ọmọ pé pípẹ́ tí mo ti fẹ́ máa fẹ́ ìjọ ọjà kí n ju òkú sí níbẹ̀ ẹ̀kọ́ àwọn èèyàn kẹwàá wo pé ń fa ẹni ìdí kẹ ń dákẹ́ dákẹ́ bí ò létùmọ̀ yìí so sábà máa ń di pé òun máa ń ṣe gán bákan náà èèyàn lẹ́m annabi dáyà talẹ̀ ilmi ó wà hizul Qur'an lọ́mọ pé òun mọ̀ sí ìbá fẹ́ kọ́ láyé ọ̀dà kí òfin hizul Qur'an bẹ̀rẹ̀ ọ̀kúlù ayà tí ń tàfádùn ha báàbù mọ̀tó ila Allah ta'ala gbogbo ayà téèyàn bá ti téèyàn bá ti ń há sórí ìlẹ̀kùn kan ló jẹ́ nínú àwọn ìlẹ̀kùn téèyàn fi máa sínra rẹ̀ sọ́dọ̀ ọlọ́run èyí fi tọ́dọ̀ ọlọ́run bó fi máa hókun sí yẹn ọ̀pọ̀lọ ayà tí ń láta àfádọ́ ha áwọ̀ àǹsìkítà ha báàbò mọ́gùlákù ha ló bá ìnẹ̀ta ọ̀bá ìnà rọ́bìtì gbogbo sóra tí ó tó bá jẹ́ pé yàn bá ha tàbí yàn ha ó gbàgbé lọ́mọ̀ pé ẹnu ọ̀nà kan lọ́jẹ́ nínú ẹnu ọ̀nà kan tí wọ́n tì láàrin rẹ sọlọ́wọ́n ọba rẹ ní pẹ́ẹ́nù ní etiti wà lẹ́bùdọ́ ọmọ ọgbà mẹ́lẹ̀ mùsùlùmá ẹni ọba jẹ́ mùsùlùmí làwọn àròdọ̀ àléhìn mílẹ̀ olè àgbè dáhàbáni tí wọ́n bá gbé yèèpẹ̀ inú ilẹ̀ gbogbo yèèpẹ̀ tó wà lórílẹ̀ wọ́n wá sọ di góòdì wọ́n wá gbé e fún pé gbà láàyò sáwì nàìjíríà nìyí kò sí déédéé bí wọ́n ti gbé e fún yẹn kò sí déédéé bó ti gbàgbé ẹ̀ e. àkọsọ̀rọ̀sọ̀rọ̀ tàfilẹ̀ Qur'an ohun tó kéré jù tó kúrú jù nínú sọ́rọ̀ eh, alukoran kò ṣe déédéé rẹ̀ ìyẹn pé sọ́rọ̀ tó kéré jù tí yẹn háyìn tí yẹn wá gbàgbé á ó burú jù kí wọ́n sọ gbogbo yìí pẹ́lẹ̀ yìí kí wọ́n sọ ọ́ di lóòdì lọ báláyò sáré harton wahida min kitabillahi ta'ala gbogbo yìí pẹ́ tí wọ́n sọ di góòdì lórílẹ̀ yìí kò lọ́lá tó ara kíkan ara kíkan ara sí ọlọ́run ọba nínú tíra ọlọ́run kọ̀yánbagi yídàn yọ wá dàtọ́ bá jẹ́ bẹ́ẹ̀ an yakuna hirsuka ala ma la tahfadu min al-Qur'an akthar min hirsika ala akthar surata fil Qur'an yóò wá dá kéèyàn jẹ́ nìkan tó pé àwọn súrà téèyàn bá ti há kéèyàn tẹpẹlẹ mọ́ ju èyí tó pé èèyàn bá ti há lọ náà al-Qur'an àkíyèsí táwọn afá sọ ni pé yuqalu akthar sura wala yuqalu akthar sura a máa ń sọ sura tó kúrú jù a ní sọ pé sura tó kéré jù ọ̀sẹ̀ tó ní Islam ohun tá a máa sọ ni pé sóra tó kúrú jù a ní sọ pé sóra tó kéré jù torí àìsílá sọ̀gẹ́ fílípọ̀ ánilá ọ̀dọ̀ yìí ó sóra kẹta tó kéré bá a ṣe ń wò ó kéré lójú tiwa yẹn ó kúrú jù là á máa rí sóra tó kúrú tí ó sóra tó kúrú jù a sọ pé sóra tó kéré jù torí pé kò sí sóra kẹta tó kéré nínú Al-Qur'an torí pé bá rí pé láwọn àǹzánná àádọ́rin kò rán ní lọ́wọ́ àìtàwò kọ́ọ̀ṣì àmútasọ́dì àmì ìkọ́ṣẹ́ tí là pé alùpùpù táwọn yẹn tí wọ́n tọ́nà bá bá sọ́ọ̀lù àpáta àpáta yẹn ó á sì rí lẹ́ni tó ṣe pé àpáta ó máa jẹ́ nìkan tí ó máa tí ó sì pẹ́pẹ́ fún fún ọlọ́run bọba àlekè ọlá alimuhafa tó dára lè wúlò máa ti sáà nì nítorí ọba alùpùpù ọ̀dà kọ́ máa sọ́ àlùwàlá rẹ̀ gbogbo gbà sọ́lọ̀ ọ̀lá kọ́ máa sọ dáadáa kó sì ṣàlùwàlá dáadáa wọ́n máa nílé sánú húnná ohun tá a gbà léwu kó ṣàlùwàlá dáadáa lẹ́nu pé ìtìbá òun hajj nìbí sàṣà tó lówó tó ó lànàbí ṣe máa ń ṣàlùwàlá ní lánà kó sì dáadáa yẹn kọ́ sọ̀tàn ádámọ́lẹ̀ ìtìdá àti pàpà jùlọ ká má ta yẹ ẹnu àlà lànàbí ṣe máa ń ṣàlùwàlá ibi tó yẹ ká sílẹ̀ mẹ́ta ká má sílẹ̀ mọ́ àwọn ẹ̀mẹ́rin rárá o a lè sílẹ̀ kọ̀ọ̀kan lọ a sì lè ṣe àwọn ìta máa ń sílẹ̀ mẹ́ta ẹlẹ́ẹ̀mejì tàbí ká lè ṣe wọ́n lẹ́ẹ̀mẹ́ta àlè kéèyàn jẹ́ nìkan tí ó pọ̀ lẹ́ni tí ó máa wá foríjì wàlẹ̀ sáàrù mínìhù yóò sì máa wá foríjì yẹn tí ó pọ̀ fàyínà ní síyá ní ilẹ̀ Qur'an nínú dùnú tó ń pé kéèyàn máa gbàgbé ohun tó bá hánà lọ Qur'an nínú ẹsẹ̀ lọ́wọ́ àwọn. hunaka arba'atu umur ijtama'aha yassiru al-hifz àwọn àfa àkójọ àwọn nǹkan mẹ́rin kan tí ìgbésẹ̀ bá ṣàkíyèsí yóò jẹ́ kí hálù Qur'an rọrùn fún yẹn àlà òun ni ó wàyí at àwítúwí àwítúwí àkàtúkà àkétúké ní máa jẹ́ kí Kùránì ó jókòó sínú ọpọlọ yẹn dáadáa tó yẹ pé àwé tún wíyè fọyọ́kọ́ ayata òyìnkẹ́ lọ́dọ̀ ha tí ẹ bá káyà kí yẹn ó tún wí tún wí tún wí tún wí fáyidà àfihàn ha dákàlà ti tàn ní tọ́ba akẹ́yọ́ bọ́ sẹ́lẹ̀ kejì yóò tuntun náà wí fáyidà àfihàn sàlásà àyà àdàhùnà tọ́ba àyà mẹ́ta yóò tuntun gbogbo àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yẹn wí tí tí ó fi ha gbogbo ohun tọ́ba ọ̀dà ohun tó hàyàn tó bá lè kọ́ ọ̀tẹ̀kùn olùdókọ́ tí ń kẹ̀dẹ́rù wà bẹ́ẹ̀ ọwọ́ akọ ní láìsí tó tóbi ohun tó hàyàn kọ́kọ́ tó bèèrè fi rí kọ́ ó ti kùrọ̀ àyàn ti ń jáwọ́ ọ̀hún yẹn o mo ṣàlàyé fún wa sẹ́yìn pé nínú àwọn ẹ̀kọ́ tí àwọ̀ òbí ṣe ní ìpínlẹ̀ lọ wà tá a fi rí torí bó wọn ò fi kọ́ wa náà so ohun tí wọ́n bá ti fi kọ́ yẹn lèèyàn máa ń kọ́ ilé Haúsá ọ̀pọ̀ bẹ́ẹ̀ dáadáa wọn bá há ọkọ̀ ní pé kì í ṣe pé wo mọ́sáàfù tó fi kọ́ o bó ṣe ha yẹn gẹ́lẹ́ tó ń fojú wo yẹn ó gbé sọ́pọlọ bẹ́ẹ̀ náà ọwà lọ kọ́ wa olùkọ́ wa máa kẹ̀ olùkọ́ tó wá máa máa kẹ̀ gbogbo àníwá pé ah eléyìí ọ̀tún ṣe wá bó ṣe kọ́ yóò sí bí wọ́n ṣe kọ́ ọmọ mọ́sáàfù gẹ́lẹ́ tí wọ́n ò sọ álìfù yẹn mọ́ àínú wọ́n kẹ̀rọ ga já kínkínní ni torí rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ló ṣe ṣe tó ọba jẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ ò tí ò kíkúnra ní à ẹ̀ bẹ́ẹ̀ lo ṣùgbọ́n yẹn nítòótọ́ ẹ̀ lo sísẹ́mù yẹn fún káwọn ọmọ fìmọ̀ arákùnrin kùránì yóò járọ̀ fún un bẹ́ẹ̀ ni àsàmà ìṣe ìṣe mutkin kéèyàn máa gbọ́ lọ́dọ̀ ẹni tó mọ̀ ọ̀kadà àdàtọ̀ dáńtọ́ òun náà sì làwọn aṣèrìtọ̀ ta lónìí ẹ̀rẹ́ lónìí ọmọdé yubi ni basral ni abdulbasiti ni ṣọ́sọ̀rí ni ẹ̀bẹ̀ lọ bákan náà musa abakọ kéèyàn máa ṣe musa abakọ kéèyàn máa ṣe ìdíje níbi Kùránì fàán tọ̀rí kí wá bẹ̀rẹ̀ kọ́tọ̀ so kí ni ó gbé àwọn ìlànà kalẹ̀ wọ̀ yóò ń pín náà yẹ kó ní tàkìtò láhù bí ìtìrọ́ọ̀dì ó lè jẹ́ kó ń tọ̀ gẹ́gẹ́ lè máa dá sí fún rẹ̀ ìdálám yẹ kó láwù zẹ̀mí tí ọba sá kẹgbẹ́ kẹka ó lè máa dá sí fún rẹ̀ àwọn afdol min zuma láàyè so tàbí tó bá yẹ pé ọmọ ọ̀kájà àwọn akẹgbẹ́ rẹ̀ lọ ó lè máa dá sí fún rẹ̀ so tọ́wọ́ yẹ pé bóyá wọ́n jọ mọ̀ọ́kà àtàwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n máa ṣe láàrin ara wọn sọ̀yẹ̀kó lù kùrán kùránì jẹ́ two forty rúbọ̀n yẹn ni pé péjì méjì àti díẹ̀ là ń pè rógún kọ̀ọ̀kan mẹ́rin rẹ̀ ló wà nínú hizbu kan gbogbo ẹ̀ wá jẹ́ two forty yẹn ni pé kùránì ta pè ní sixty hizbu yẹn times four two forty ni ó fún wa falaw àfíìsítà kúlẹ̀ yẹ́wọ́mí rúbọ̀n tọ́ba ikọ̀ ọba jẹ́ pé rúgbùn kọ̀ọ̀kan lọ há lójoojúmọ́ péjì méjì àti díẹ̀ àfíìsítà hù fi dàmáàni àṣẹwọ̀ oṣù mẹ́jọ lé hálùkọ̀ọ́nù oṣù mẹ́jọ tàbí sọfẹ́ tí bá ń han péjì márùn-ún tiẹ̀ oṣù mẹ́rin ní ìhà ẹni tí bá ń péjì méjì àtààbọ̀ oṣù mẹ́jọ ọ̀là hafista nisra robert tó bá yẹ pé bóyá péjì kan àti láì méjì tàbí láì mẹ́ta lọ́n ha péjì kan àti láì méjì tàbí láì mẹ́ta hafista ó fi sanẹ́tì wọ̀mí ọdún kan àtààbọ̀ ló fi ha ọ̀là hafista robert robert hin tó bá yẹ pé bóyá ọba ha ihun tá a lè pè ní láì méje lọ́n ha náà lọ́kọ̀ọ́ àfi ìtàwó fi ìsàlẹ̀ àṣàṣàlẹ̀ wà ọdún mẹ́ta lè yẹ bóyá kóra ẹwọ bí kóra ń ṣe rọrùn tó àwọn àbá àti sọ́dí ẹ̀ ọwọ́ àgbẹ̀ ka ìlàjì péjì ìgbọ́dọ̀ máa hà lójúmọ́ ìlàjì péjì ìgbọ́dọ̀ máa hà lójúmọ́ èèyàn hà lókàn ń tọ́kọ̀ ìdí ọdún mẹ́ta ní ilẹ̀ láì tààrà al-ikhlas wà ń yẹ kóra ẹ̀ ẹ̀zú lè béèlè sàwà èèyàn gbọ́dọ̀ jẹ́ pé èèyàn ní àníyàn tó dáa pé alukóran ti ń ha yòó mo fẹ́ fi gbèsè lọ́dọ̀ ọlọ́run ni o ìsìnkú fi wáṣẹ́ bákan náà ni mo wá ومعادته وإدامة قراءته وإدمان تلاوته èyàn gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé èyàn máa ríra rẹ̀ létí àwọn àyà nínú alukoran èyàn sì máa wá kọ́kọ́ má gbàgbé sọ èyàn máa wá kọ́kọ́ má gbàgbé òun so sì ń kọ́ máa ka gbogbo ògbà tó yípa nẹ́bí sọ pé ta hàn án dole koran sọ ẹ máa dé koran mọ́lẹ̀ o sọ̀wọ́ lẹ́dí náà sì bìyẹ́dì torí tí a ń dé kòránì èyàn máa ń yára yára gbàgbé rẹ̀ pa èyàn máa ń yára yára gbàgbé ẹ̀ ju bí àkómíṣe máa ń yára yára bọ́ lórí bí wọ́n bá so lọ́lọ́ wọ́n bá so mọ́lẹ̀ lọ ẹ̀yìn pé káyì fa so mọ́lẹ̀ dáadáa gẹ́gẹ́ bí wọ́n ti máa ń so ràkúnmí mọ́lẹ̀ dáadáa kó má bàa bọ́ bẹ́ẹ̀ ni ká so àlùkòrán ká dé mọ́lẹ̀ dáadáa kó má bàa sá lọ mọ́ wa kó má bàa sá lọ mọ́ wa lọ́wọ́ so eléyìí òun ni ẹ̀kọ́ ti ń bẹ fún bóò láti máa há lù kùránù wa ìtẹ̀lé ìyọ̀ǹda ọlọ́run bá a tún padà máa ṣàlàyé nípa kẹfà tẹkọ̀ọ́ eléyìí sì yá bóò láti máa kà ní ìlàpadà máa ṣàlàyé dé nílẹ̀ ìta àkólùkọ́ ní àdá lọ́sàfó lálẹ́ ìlẹ́kùn wọ̀lẹ̀ sáà ilé mùsùlùmí kò tán ìlẹ̀kùn wọ̀lẹ̀ gọ́fọ̀ ẹ̀rọ ẹni tó ní bẹ̀rẹ̀